وهدى وموعظة للمتقين الله تعالى رجع وسقوا ويبي إليه على جيسي وعوين ènìyàn èyí tó jẹ́ wà sí àti tọ́sọ́nà fáwọn olùbẹ̀rù ọlọ́run. أيها الإخوة ما زلنا في موضوع التي في الموضوع الذي بدأناه في الحلقتين الماضيتين. ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ wa àgbẹ̀ àgbò lẹ́ni tí ń tẹ̀síwájú lórí ètò ọ̀rọ̀ tá a bá níbọ̀ lórí ètò wa méjì tó ti ṣáájú. في القصر الماضية انتهى الحديث إلى شكر الله سبحانه وتعالى على نعمه ليه توكي أما نصر ويقول نصر إلى رومانيا تاكما ويقول قول يأي فلوبة لداري قولي كما تقولي طبعا يبشفه وبينا عن الله سبحانه وتعالى يكرم الشاكر بالمزيد ويعاقب الكافر nílẹ̀ adáàbí ibẹ̀ láti ṣàlàyé tọ́ba tọ́jà wa ọba tí máa ń fi àpọ́nlé àlékún oore tí máa ń ṣe é fún gbogbo ẹni tí bá ń dúpẹ́ ni ó sì lérí ìyà tó lé gbogbo gbogbo ẹni tí ọ̀bá lè tó lórí ní ìmọ̀ tí a lékún lórí ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ ẹ jẹ́ ká wo àwọn tá a lè bí lórí ọ̀rọ̀ tá mímọ̀ sọ èrè ṣùkúrí ìdẹ̀lẹ̀ àmbíyà. ìdá lè fi ṣàpèjúwe nínú ìtọ́nà nínú ìṣesí àwọn ànábì ọlọ́run láti máa fi kúrò rí ọlọ́run. ورد في القرآن الكريم قول بعدهم ربي أوزعني أن أشكر نعمتك. àrí nínú alukur'an lọ́lọ́run ti ṣe àkàkalẹ̀ ọ̀rọ̀ apá kan náà àwọn ànábì ọlọ́run tí wọ́n máa ń sọ fọ́ba wọn wípé ọba wa ò fi rọ̀ mí lọ́rùn kí n lè dúpẹ́ orí rẹ èyí tó ṣe fún mi wàhálà wà ìdẹ́ yìí kí n tún lè máa dúpẹ́ oore èyí tó ṣe fún mi látara àwọn òbí mi. wọ́n á mìíràn sọ lè hàn tọ́rọ̀. kí n sì lè jẹ́ ni tí ó lè máa ṣiṣẹ́ olóore sí ọlọ́run ọba tó yọ̀ọ́ sí. wàá dẹ̀kẹ́ ní ìrọ́hàmẹ́dìkà fún ìbáraẹ̀dìkà sọ̀lẹ́hìn. ó mi wọ̀ láti inú òkè rẹ nínú àwọn ẹrúsìn rẹ jẹjàkúrẹ́. ونجد سيدنا محمدا صلى الله عليه وسلم لما أكرمه الله في ختم رسالته ورفعه بأعلى درجاته يقوم الليل إذا طلعوا سؤالا رجاء تسعى فلي أسواج وعنده محمد لا تسكت قوى من غوغوتة èyí táwọn òṣìṣẹ́ ọlọ́run tún bá bọ̀ tó gbé epo rẹ̀ ga ànábì jẹni tí ń jí lóru láti máa dúpọ̀ òye ọlọ́run. àtàtàwà ramat ọ̀dàmà. ó ṣe bẹ́ẹ̀ títí tí ọrùn ẹsẹ̀ rẹ̀ méjèèjì tó fi wú. قلنا يا رسول الله لم تفعل هذا وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر àwọn tí wọ́n rí pé bíi lọ́dọ̀ rẹ̀ wá ń bi léèrè pé ilé atúwọ́jú ẹ̀dá kí ló tún mú wàhálà tó tó báyìí lọ́wọ́ ìrẹ́ tó jẹ́ kọ́lọ́run ló ti darí ẹ̀sẹ̀ tó ọ̀sẹ̀ ṣáájú àti ìtọ́ ọ̀sẹ̀ kẹ́yìn ló ti darí ẹ̀sẹ̀ wọn. فقال الرسول صلى الله عليه وسلم أفلا أكون عبدا شكورا. afájú ẹ̀dá wa sọ fún wa pé kí ló dé tí ìdílé máa ṣe yìí bẹ́ẹ̀ fẹ́ kí n jẹ́ ẹrúsí ọlọ́run kúrú tọmọ pẹ́ bí. وهذا يدل دلالة واضحا أن العبد إذا أنعم الله عليه من التأدب مع الله أن يشكره بعبادته. èyí tí ń fojú hàn kedere ní ọ̀rọ̀ yìí pé gbogbo ọgbà tí ọlọ́run bá ṣe oore fún ẹrú kan nínú táàbì mọ̀ wípé ọlẹ́kọ̀ọ́ yá ìjọba rẹ̀ tó gbé lóore òun náà ní sọ́mọ́ àdúgbò tó. من مظاهر التأدب مع الله تعظيم دين الله وشرعه nínú sáàfì mọ́mọ́ nìyàn pípé ẹni yìí ó lẹ́kọ̀ọ́ yá ìsọ̀bẹ̀ ẹlẹ́dẹ̀ òun ni kẹ́sì ọlọ́run àtòfin ọlọ́run tó tóbi nínú ọkẹ́. wọ́n mi ní ààbẹ̀ mẹjàlá ti ta àdúgbò máa lọ. kódà a lè túwèé léyìí gẹ́gẹ́ bí ohun tó tóbi nínú àwọn tó tóbi nínú ọ̀ràn tá a fi mọ̀ pé ìyẹn lẹ́kọ̀ọ́ yá ìsọ̀lọ́lọ́run. ولو نظرت إلى ما في القوانين الوضعية من احترام كيف يحفظها حماتها ويعاقبون من ينتهكها لرأيت أمرا عجيبا. tí àwọn fi ń sàpọ́nlé òfin wọn jẹ́ńdà àbókò ó dẹ̀ ẹni tó bá fẹ́ fa ìgbà ọgbà òfin yẹn irú ìyà tó tí wọ́n máa ń gbé kalẹ̀ fún yọ̀ọ́jọ́ ọmọ ipò ìdáàbòbò fi ọlọ́run tó yẹ kọ́ wà lẹ́mìí mùsùlùmí. ṣẹ́rù ọlọ́yí àpò àwùlà bíi tààzìm. òfin tọ́lọ́ ń gbé kalẹ̀ èèyàn bá jẹ́ mùsùlùmí òdodo ó yẹ kó tóbi kó sì lápàlẹ́ nínú báyà mùsùlùmí. Allahu ta'ala wa man yu'azzim hurumati Allah huwa khayrun lahu 'inda rabbih. ọlọ́run tọ́lá rẹ̀ ga ọ̀sọ̀ fún agbẹ́gbógún ẹ̀dá tọ́ba lè máa ṣe àpọ́nlé ohun àpọ́nlé ọlọ́run tọ́lọ́run gbé kalẹ̀ oore ni ó jẹ́ fún tọ̀hún lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀. قال أيضا ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب ọlọ́run tó sọ ń bò mí pé gbogbo ẹni tó bá lè ṣàpọ́nlé àwọn òfin òun ọlọ́run eléyìí máa ń tọ́ka sí àpọ́nlé ibẹ̀ nígbà ìbẹ̀rù ọlọ́run ibẹ̀ nígbà ìrọ̀ nítọ̀hún. لذا نحذر الذين يطعنون في شرع الله ويرمون دينه بالنفس أن ينزجروا عنه. nítorí ìdílé yìí à ń pe àwọn tó jẹ́ pé òfin ọlọ́run òun ni wọ́n máa ń fi ẹnu àtẹ́ kàn kí wọ́n lọ jáwọ́ nínú òṣìṣẹ́ wọ̀nyí. Annahu min qabili suwi ma Allah. Torí tẹ̀sí yìí, ó ń júwe àìlẹ́kọ̀ọ́ ìjọta síwájú ọbẹ̀ ẹlẹ́dà. Ìdíjì ìtẹ̀yìn irú wá orí onítọ̀hún nígbà nítorí òun. Òmìnira ni wá ń ta'zim máa àzọ́mà Allahu àtàzím zamani. Nínú fi gbà wípé òun náà ni kí èèyàn máa ṣàpọ́nlé àsìkò tọ́lọ́run bá fi nǹkan náà sí. Yéṣu ṣẹ́rẹ̀ Ramadan. Nínú àsìkò tọ́lọ́run ṣàpọ́nlé òun ló sọ abiyì sí sóṣù Ramadan. Wàlá yẹn bá bí àyíyàntà ìkàlẹ̀ ìsánú ṣòrùmáàtì ìlàkì wa ṣòro bí náà Ramadan. Àpọ́nlé oṣù yìí òun là ìgbọ́dọ̀ jẹ́ àìgbọ́dọ̀ mú béèyàn bá wá jẹ́ ní fọ́mọ tí tóbi ọlọ́run tó ń tèrí ọjẹ́ ọyẹ kọ́ àpẹẹlẹ ọmọ ọgbọ ọlọ́run ya àtàwọn kọ́ máa jẹ kọ́ máa múnú. àwọn tí o ti ká bó máa kú rọ ti fi. tàbí gbogbo ohun tí wọ́n ń tẹ̀lé ìwà ìgbọ́dọ̀ débẹ̀ káwa lọ débẹ̀. ìnà sára Ramadan kama anil amala sọlẹ lawu adaafu jẹsà kadalika ilmaasi yafi. oṣù Ramadan sáà sọ̀rọ̀ rẹ̀ yìí bá a ṣe mọ̀ pé bá a bá sínú ẹ̀ tá a ti ṣiṣẹ́ rẹ àdìpèlé àdìpèlé ẹ̀sán lágbà bẹ́ẹ̀ náà ni tí èèyàn bá gbé pẹ̀sẹ̀ tó lòdì sókè ọlọ́run àdìpèlé àdìpèlé ìyá náà ni. ومن أنواع التعظيم ما عظمه الله التعظيم المكاني. nínú ìta lè tú etí pé ìkásàpọ́nlé tọ́lọ̀ pọ́nlé òun ìkásàpọ́nlé àyè àpọ́nlé. تعذيب أماكن العبادات òun náà ni káàkiri àpọ́nlé gbogbo ààyè tí wọ́n bá yà á lẹ̀ wípé bí yìí a máa fi sílọ̀ ní olùgbé ká àpọ́nlé nítorí ọlọ́run tá a tó máa. kàlùmọ́sáàjì ìdílé mùsùlùmí gẹ́gẹ́ bí mọ́sáàjì lọ́dọ̀ àwa mùsùlùmí. ọ̀dà yẹn bá bí rọ́pùn náà tó wá sí ìhà. kì í táwọn àwọ̀ tá a ti máa pariwo gè. wọ́lá ìṣẹ́ àkọ́kọ́ máa ti ní máa من أنواع تعظيم ما عظمه الله تعظيم الأشخاص inú tá a lè túwe bí àpọ́nlé tọ́lọ̀ pálé àwọn èèyàn kan bẹ tí ó jẹ́ ní àpọ́nlé lọ́dọ̀ ọlọ́run wọ́n gbọ́dọ̀ jẹ́ ní àpọ́nlé lọ́dọ̀ ti àná. gẹ́gẹ́ bí àwọn ànábì ọlọ́run a máa ń fẹnu àtẹ́ kàn. àwọn ọba ẹni àpọ́nlé ni wọ́n kò ṣe nígbà pẹ̀lú àtẹ́kà ìgbàgbé ilé ìsán ayẹtẹkọyà ti ṣèrọ nílé. ọmọ nìyàn tọ́jẹ́ kọ́lẹ́kọ̀ọ́ yá ìsọ̀bẹ ẹlẹ́dẹ̀ẹ́ gbogbo àwọn tọ́lọ̀ pálẹ̀ yìí ọgbọ́dọ̀ tó má ẹrù rẹ̀ ọgbọ́dọ̀ tó mẹ́rù. ọ̀dà yẹn bá bí ẹyẹ ń tẹ̀sí أن نسأل الله سبحانه وتعالى إرشاد إرشاد حكومتنا لا يرشادي أنا وصلت إلى ọjọ́ ọjàre inú àdúrà ẹ̀ gbogbo àwọn tí àkóso wa tó wà lọ́wọ́ wọn tó gbé sẹ́rí lọ́ọ̀lọ́ba ni máa tọ́ wọn. ọlọ́wọ́ abẹ́ọ́ láti lò wọ́n lórí dáadáa orílẹ̀-èdè yìí àti dáadáa gbogbo ọmọnìyàn ọlọ́ba ti ṣe Ọlọ́wọ́ àbíọ́ máa jẹ́ kí àṣìká ní ọ̀gẹ̀dẹ̀ wọn lórí àṣìjẹ́rin sí àbúrú. Mọ̀sọ́rẹ́ tààtùbí máa mọ́ ìsànù tó níbi láà. Nínú táà lè lára èèyàn láti sọ pé ní rẹ̀, òun ni èèyàn tọ́lọ́wọ́ ẹlẹ́dà rẹ̀ ọjà. Ayọ̀ ni kẹsí ìran máa máa ń sínú bọ́lá ẹgbẹ́ ọmọ nìyẹn pa ọmọ nìyẹn ni pé ọmọ èèyàn gan ọmọ nífẹ̀ẹ́ gbogbo ẹni lérò rẹ̀ bá dà sí. wòye àtàbírù sáàlì kàmínà àtàlì mọ̀nàkì àlẹ́tì yẹsẹ̀ ànábì tàkìkì. àmọ́ nìyẹn sì wípé ibi gíga tọ́ka jù tọ́mọ nìyẹn tí ọwọ́ rẹ̀ lẹ́sẹ̀ yóò fún ma pé òun lóore òun ni káwọn òun lérò tó dà. لعلمهم أن ذلك لا يصدر من شخص ilà ìṣèkọ́sí lima yóò ti zọ́n na bí i. òun tó máa nìyẹn máa ń pẹ́ ẹnìkan bá wúwo sọ́dà sí ẹnìkejì kò sí ní ọ̀sọ̀ yìí látara ẹ̀ ní wípé onítọ̀hún ó ní ìfọ̀yàbalẹ̀ tó pé tí òun òun ló fi ń gbóhùn fi èrò dáadáa tẹ̀lé sí sọ̀dọ̀ òun jáde. ìyáná ìfẹ́ àtàzọ́n níbi àárí náà ń ọ̀ńtọ́ka sí wípé ó ti gbẹ́mí kúrò lọ́dọ̀ ẹ̀ kò sì ní fàyàbalẹ̀ oore kankan lọ́dọ̀ onítọ̀ ma. wàhíyà mi ní asra ìsìfà alẹ́tí iná fèrò mi ní ha wọlé ayé tí ó ní pàtó ìlọ́lọ́ ìta àdá. irú èyí tá a wá mẹ́nu kàn yìí ohun tí ọ̀sọ́ bá àdúgbò yọ ọmọ ọmọ nìyẹn wá fìdí sọ́gbà sọ́dọ̀ ẹlẹ́dà rẹ̀ ọmọ alérò òkúrú sọ́gbà rẹ̀. ومن مصاري إحسان الظن بالله الرضا بقضائه وقدره nínú sáà lè túwé lára ọmọ nìyàn láàfin kó lérò tó dáa tó bẹ̀ òun náà ní gbogbo ìgbà tó lọ́n bá mú kankan dé bọ́yọ́ dáa ní tàbí ọ̀dà kọjọ́ sí ohun tó lọ́n bá gbé wa kò ní kádàrá wàlẹ́ islam lè ṣùkùnmí kó ti jọpá jọ tẹ̀sílẹ̀ fún ìdájọ́ ọlọ́wọ́n ọba yìí. يقول الرسول عليه الصلاة والسلام في هذا الصدد عظم الجزاء مع عظم البلاء àtúwájú ẹ̀dá ọsọ fún wa pé sọ́mọ nìyẹn bá fẹ́ kọ́wọ́ wọn bẹ ládàá tó gbọ́n mọ́ àjẹ́ pé yóò béèrè àdánwò náà tó gbọ́n mọ́. Allah ìdá àṣàbà ọmọ ní ìtàlẹ́hùn. Torí gbogbo ọgbà tọ́lọ́run bá ti fẹ́ràn ọmọ nìyẹn kan àdánwò ni máa fi ń ṣe ìdánwò fún wa. Rọ́díyà pẹ̀lú orítọ̀. Bẹ́ẹ̀ yẹn bá lè yọnu sí àdánwò ọlọ́run, ìyọnu àdánwò ọlọ́run ìdúró ọlọ́run ó ti bá wàlíyẹ́kùn ní mùsùlùm ní mmanú yóò sọ́nà mùsùlùmí ọgbọ́dọ̀ jẹ̀bi tó gbọ́dọ̀ lérò tó ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ̀. nígbà arábẹ́ o tàbí nígbà tara ni. wípé kì í yìí ọlọ́run ò lè lálàáfíà àlàáfíà ń bẹ lọ́dọ̀ ọlọ́run. àwọn àna wọn adáyé tàbí kọ́mọ ènìyàn rò wípé à sẹ́nu òsì tó wò ó kù síkọ́ yìí ọlọ́wọ́ ò lè kẹ́rù àwọn àtọ̀sẹ́ni tọ́lọ́wọ́ ò lè jẹ́ láti yọ láàrin. àwọn àwọn ìlà àkìrìmọ́ yẹn sọ̀tọ̀ wárò ìsàn. tàbí dé gbogbo ẹ bá lè dé sọmọ ènìyàn máa ń rò láì síwájú ọba harimu tasha'uma fi haqqi. ọlọ́wọ́ ọ̀fẹ́ kéèyàn máa já kàn mọ̀nà nínú gbogbo tí bá ń ṣe dáadáa ní pàtàkì ọlọ́run. òye amúru ìtàfà òòlù. ìtọ́lọ́wọ́ fẹ́mi kéèyàn máa lẹ́mìí pé yóò bàtà dáadáa bọ̀ làgbọ́dọ̀ máa ní lẹ́mìí. دعونا نصل نهاية هذه الحلقة. يبينا لا في عدبيت وتدين نار سلومي. وسوف نواصل الحديث عنها إن شاء الله في الحلقة القادمة. ألوك الله لو يقوى ثم عمت àwọn onígbàwọ́ ètò yìí ọlọ́wọ́ àbẹ̀wọ́ balẹ̀ fún wọn lẹ́sẹ̀ dáadáa. irú wa ọlọ́wọ́ àbẹ̀wọ́ jọ́pọ̀ láwùjọ wa yìí. wàsálàmù alaykum wa rahmatulahi wa ọlọ́wọ́ àti tẹ̀rẹ̀ kọ́ bàbá yìí.